wọ́n ti mú wọn o àwọn tó ń gbèrò yẹn lẹ́jẹ̀ sórí ìkànnì gistlover ti há. ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ilé wa ti fi páńpẹ́ òfin gbé àwọn géńdékùnrin afurasí ọ̀daràn mẹ́ta kan kọ́lápọ̀ adébùkọ́lá ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n nedum michael somtuku ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti isaac akpoge tóun jẹ́ ẹni ọgbọ̀n ọdún wọ́n sì ti fojú wọn hàn dé wọ́n láwọn ni amòòkùnṣìkà tó wà nídìí oríṣiríṣi ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn òfegè ìdúnkookò mọ́ni àti jìbìtì lílù tó ń wáyé lórí àwọn ìkànnì ayélujára tó gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́tàní gist lover alukoro àpapọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ilé wa ACP Olúmúyìwá Adéjọbí ló ṣàfihàn àwọn afurasí ọ̀daràn ọ̀hún lónú iléeṣẹ́ ọlọ́pàá tó wà lábújá lọ́jọ́ ẹtì fúráìdè ọjọ́ karùn-ún oṣù kìíní ọdún yìí adéjọbí ní àfi bí ẹni pé àwọn afurasí ọ̀daràn yìí ṣoògùn àfẹ́ẹ̀rí ó létí àwọn ti kún pẹ̀lú onírúurú ìwé ẹ̀sùn táwọn èèyàn kọ ṣọwọ́ nípa bí àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan ṣe fi ìkànnì gistlover yìí bójú tí wọ́n sì ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ ìròyìn fídíò àti fọ́tò ìbanilórúkọjẹ́ àti ọ̀rọ̀ àṣírí àwọn ẹni ẹlẹ́ni sórí afẹ́fẹ́ àmọ́ tó jẹ́ pé gbogbo ìsapá àwọn agbófinró láti mú wọn ló ń forí ṣánpọ́n gbogbo ọ̀nà láti mú wọn ni wọ́n ń ṣọ́kò dí bẹ́ẹ̀ àwọn mọ̀ pé èèyàn ló wà nídìí orò tó fi ń ké yùmùyùmù Adéjọbí ṣàlàyé pé ìwé ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí dókítà abilékọ Olúṣèyẹ Ọládẹ̀jọ kọ síléeṣẹ́ ọlọ́pàá láìpẹ́ yìí ló mú káwọn tó tara bọ ìwádìí ìjìnlẹ̀ láti wá àwọn afurasí ọ̀daràn náà láwárí kọ́wọ́ tó bá wọn báyìí wọ́n níwádìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé kọ́lápọ̀ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ ọmọọba ló máa ń dá oríṣiríṣi ìkànnì gistlover tó jọra wọn sílẹ̀ tó fi jẹ́ pé bí wọ́n ṣe ń gbọ́ nípa itú tí gistlover ń pa lọ́tún ni wọ́n ń gbọ́ lọ́sì wọ́n tún fẹ̀sùn kan Kọ́lápọ̀yí pé ó ń fi ìkànnì náà gbowó ńlá lọ́wọ́ àwọn tí wọ́n bá lùgbàdì ìròyìn òfegè rẹ̀ ó tún máa ń fi owó ọ̀hún ṣọwọ́ tàbí gbowó ńlá wọlé láti ìlú òyìnbó pẹ̀lú ní ti Somtochukwu wọ́n ní iṣẹ́ tóun ń ṣe ní tiẹ̀ ni láti rí i pé àwọn agbófinró kò ríbi gbẹ́sẹ̀ lé ìkànnì Gistlover yìí bí wọ́n bá ti fòfin dè é kíá ni yóò ti darí àwọn èrò àti olùfẹ́ wọn sórí ìkànnì Gistlover tuntun tó jọra èyí tó mú kí ìkànnì ọ̀hún dàbí iná àjò òkú ní ti Isaac tí wọ́n lóun gbé lágbègbè Ìgàndò lẹ́kọ̀ọ́ wọ́n lóun ló máa ń wá ìròyìn ẹlẹ́jẹ̀ kiri tí yóò hun gbogbo ìdajì òótọ́ ìdajì irọ́ papọ̀ tí yóò sì máa dúnkookò mọ́ àwọn ẹni tọ́rọ̀ bá kàn wọ́n ló máa ń gbowó lọ́wọ́ àwọn míì tàbí kí wọ́n bà wọ́n lórúkọ jẹ́ lórí ẹ̀rọ ayélujára ó jẹ́wọ́ pé àwọn èèyàn kan ti bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ ìbanilórúkọjẹ́ ọ̀hún tí wọ́n sì ti san owó ńlá fún wọn tàbí ra mọ́tò fún wọn pẹ̀lú lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ ibi tán. ó kéré tán lásìkò tọ́wọ́ fi bà wọ́n yìí oríṣìí ìkànnì gistlover ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ pẹ̀lú àwọn ìwà ọ̀daràn tí wọ́n fi àwọn ìkànnì náà hù. alūkkóró adéjọbí ti ní ìwádìí tó lọ́rìn ṣì ń tẹ̀síwájú nípa wọn àti pé gbogbo wọn yóò bẹ̀rẹ̀ sí í káwọ́ pọ̀nyìn ní kóòtù láìpẹ́ ó wá ṣèkìlọ̀ fáwọn amòòkùnṣìkà tí wọ́n ń lo ẹ̀rọ ayélujára láti hùwà ìbàjẹ́ pé kí wọ́n jáwọ́ torí bó ti wù kí wọ́n sápamọ́ tó pàápẹ́ òfin yóò gbé wọn kẹ́yìn ni.